òṣèré yìí ti sọ̀rọ̀ sókè ó wu èmi náà láti ṣègbéyàwó kí n sì ṣàbíyamọ ọ̀kan nínú àwọn òṣèré ilé wa nì Péjú Johnson ti fohùn léde pé ó wu òun náà láti ṣègbéyàwó kí òun náà lè ṣàbíyamọ ó ní ohun tó dájú ni pé òun kò ní wà láìlọ́kọ títí ayé Ọlọ́run máa pèsè ọkọ tòun náà fóun nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú ìwé ìròyìn Punch ló ti sọ pé mi ò lè wà títí láé láì lọ́kọ èmi náà fẹ́ lọ́kọ mo fẹ́ nífẹ̀ẹ́ kí wọ́n sì nífẹ̀ẹ́ èmi náà kí n bímọ kí n sì ní ìdílé ti ara mi gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lèmi náà ń fẹ́ ṣùgbọ́n nírú àsìkò tí a wà yìí ó nira láti rí ọkùnrin gidi èyí ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó máa ṣubú láìpẹ́ ọjọ́ ohun tó dá mi lójú ni pé ọkùnrin tèmi náà wà níta ń bẹ̀ yẹn tí a sì jọ máa dàgbà darúgbó nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ìyá ń dágbé ìyẹn àwọn obìnrin tí wọ́n máa ń dá ọmọ tọ́ táwọn náà sì máa ń ṣàjọyọ̀ láyàájọ́ ọjọ́ àwọn bàbá ó ní kò sí nǹkan tó burú níbẹ̀ iṣẹ́ takuntakun ni àwọn obìnrin tó ń dá ọmọ tọ́ ń ṣe kódà iṣẹ́ èèyàn méjì ni àwọn nìkan dá àyàkọ́ ó yẹ kí wọ́n máa ṣàjọyọ̀ ara wọn nígbà tó ń sọ̀rọ̀ lórí nǹkan táwọn kan máa ń sọ pé tí ọmọ bá dàgbà yóò wá bàbá tàbí ìyá tó bá bí i lọ́jọ́ iwájú ó ní nǹkan tó ṣe ṣẹ́fẹ́ nìkan lè má ṣiṣẹ́ fẹ́ lòmíràn òṣèré yìí ní ọ̀pọ̀lọpọ̀ òbí tó bá kọ̀ láti ṣe ẹ̀tọ́ lórí ọmọ tó bí yóò padà jìyà lọ́jọ́ ogbó ni nítorí àsìkò tí àwọn ọmọ náà nílò wọn wọn ò ṣe ojúṣe tí òbí ń ṣe fọ́mọ lórí wọn ó ní ohun tó dáa ní kí gbogbo òbí ṣe ẹ̀tọ́ lórí ọmọ wọn nígbà tó ń dáhùn sí ìbéèrè bóyá yóò gba ọkọ tó ti kọ̀ sílẹ̀ tó ń tọmọ tẹ́lẹ̀ padà péjú ní òun lè gbà á padà ìyẹn tóun kò bá tí bá ẹlòmíràn lọ nìyẹn ló máa ṣeé ṣe o ó ní bó tilẹ̀ jẹ́ pé kò rọrùn láti ṣe é ṣùgbọ́n òun máa ṣe nítorí àwọn ọmọ òun kó lè wàá ṣe bàbá fáwọn ọmọ ẹ̀ nítorí gbogbo ọmọ ló nílò bàbá wọn lásìkò tí wọ́n bá ń dàgbà bákan náà ló tún júwe irú ọkùnrin tó nífẹ̀ẹ́ láti fẹ́ gẹ́gẹ́ bí èyí ẹni tó níwà rere ọmọkùnrin tó dúdú tó lè tọ́jú obìnrin tó sì tún ṣetán láti máa gbọ́ ẹ̀dùn ọkàn mi paríparí ẹ̀ ni pé kí o mọ Ọlọ́run Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV